ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kú kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìyẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà.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 kan Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn o orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ pò mú wẹ́ o ìtàn Yorùbá tí ò ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn o. Oh! mo tún kí wa o mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi kedere ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa Orísun Ìtàn pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà. thank you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 bí ìṣe ń darapọ̀ mọ́ mi o fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá ohun méjì la máa ń gbéyàwó ní lórí ètò ìtàn Yorùbá yín ni pé abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú tá a ti máa ń sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì ó wá ní abala ìwádìí ìjìnlẹ̀ tá a ti máa sọ fún wa nípa ìtàn tó jójúlówó tí kì í ṣe àlọ́ rárá rárá bákan náà o mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni wọ̀nyí kó tó di pé ó ń bẹ̀rẹ̀ ètò àwọn ni wọ́n ṣe alátìlẹyìn ńlá fún ìtàn Ògèdèǹgbé agbógungbòrò a sì ń pẹ̀yìn yẹn náà o kẹ́yìn náà tó darapọ̀ mọ́ wa lórí ìtàn ògèdèǹgbé agbógungbòrò yìí àkọ́kọ́ náà ni mo dúpẹ́ lọ́wọ́ tíjẹ Oyèwọlé Tajudeen láti orílẹ̀-èdè India bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Dọ̀tun Fámákì bàbá dáadáa láti orílẹ̀-èdè India ìgbàgbé bọ́lájí eégúnjọbí láti orílẹ̀-èdè amẹ́ríkà babátúndé ọmọ òrun ajẹlẹ̀ ọmọ orówùsì ní ilẹ̀ ìbàdàn nu ní orílẹ̀-èdè britain lọ ní uk bákan náà mo dúpẹ́ lọ́wọ́ moses ọláolúwatúsì láti toronto ní canada mo dúpẹ́ lọ́wọ́ ọláìtàn david bàbá ẹ bá pè mọ́ báyìí lóye mo pè yín lórúkọ Basọ̀run nu Basọ̀run ti ìlú Ìpàpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni bàbá wà ìgbàgbé Kazeem ní Birmingham ní UK bákan náà mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi pàtàkì pàtàkì ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣe pé gbogbo ìgbà ni wọ́n máa ń ṣe àtìlẹ́yìn wa àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ẹni o wọ́n ṣe agbátẹrù o ìtàn yorùbá tàbí lè gbé ìtàn ògèdèǹgbé agbógungbòrò àdìkáká lójú ogun tàbí lè gbé wá sí ojú ìwòran yín Ah, ọmọ méjì ọ̀pọ̀ àbọ̀ ọ̀kàrí ọmọ méjì ọ̀ràn ọ̀pọ̀ àbọ̀. Ah, bàbá ọmọ ah, méjì akúrin ah, àná ọ̀kàrí. Oh, ẹ wo ìròyìn òtàfojúbà hmm, eh, inú mi ti ẹ̀dùn pé mo gan níbi tán pè ní ibi tí orí ìrùn ògèdèǹgbé tó ti hmm. ṣẹ̀ wá hmm. a sì rí oríṣiríṣi bàbá mo dúpẹ́ <laughs> a mọ̀ rí yín bá ẹ̀yin lẹ́ẹ̀lì mọ̀ ṣe agbára ọlọ́run. Eh, sórí ẹ̀ táwa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù òun náà ni bọ́lájí eégúnjọbí. Hmm, a dúpẹ́ lọ́wọ́ yín bọ́lájí eégúnjọbí. ó rí i pé ẹ̀ẹ̀mejì a lọ iléṣà ní ọ̀sẹ̀ tó lọ a tó lọ ní ọ̀sẹ̀ yìí òun ló ṣe agbátẹrù bá a ṣe lọ hmm, hmm, ó rí i pé owó tó gbélẹ̀ owó tó dáa ni ah. tó ṣe pé wọ́n fi ṣe àtìlẹ́yìn fún wàá wòye èèyàn ó rí bá a ṣe fi àwọn fọ́tò gbogbo àwọn nǹkan ìṣúra ògèdè gbé e síta ah, àwọn ah. èèyàn. bàbá kódà wọ́n pè nǹkan ní túbú túbú hmm. inú inú mọ́ wọ́ wọn rà ti mọ́ wẹ̀ àwọn eré ìtàn tó mọ̀ gbọ́n lánàá mo tún láǹfààní láti rí ká ah, n tán pè túbú rè hmm. táyé ẹjọ́ tí èsè sínú fíìmù rárá mi hmm. ah, ṣe mọ́ rí ah, bàbá oh, oh, oh, nǹkan nǹkan bẹ́ńlẹ̀ Yorùbá ó tó kán bẹ́ẹ̀ ṣe tourism táwọn yẹn lọ mọ́ wò. òòrè yìí náà láwàá aṣọ lábala àmọ̀dájú ọmọ méjì Hmm. ní tá a mẹ́nu bàlábàlá àmọ̀dájú nù. Hmm. sórí àwọn nǹkan kan ń bẹ tíjọba wa ń ṣe àtàwọn ọba wa nílẹ̀ yorùbá tó ń fara pẹ́ pé àkàràmọ́sìkí àṣà tó à ń tanra wa ni. èkìtì sì ti ń ṣe tèkìtì ti ń yàtọ̀ báyìí wọ́n ti dìde sí ọ̀rọ̀ àṣà dáadáa àwọn ìpínlẹ̀ yòókù nílẹ̀ yorùbá já dìde sí i ìwọ náà wo ilé ògèdèǹgbẹ agbógun gbòòrò hmm. adìkaka. Hmm àgbàlá rẹ̀ bí ìṣẹ̀ǹbáyé gbogbo onú túbú àpótí òògùn rẹ̀ gbogbo ìbọn rẹ̀. Ah, bẹ́ẹ̀ ni ó rí i pé nígbà bá parí ètò Ògèdèngbé. ìbọn ìbọn tó pé ó ga jù yàn lọ́lọ́ lọ́rọ̀. ó ga jù yàn ó ga jù yàn lọ. ó tó méjì ní bàbá. ìbọn Ògèdèngbé ga jù yàn lọ. èyí tí mo fẹ́ kọ́ ọ láwọn dáhùn. àwọn dà. irú ìdà tó ṣe pé nu sinimá àwọn òyìnbó la ṣe máa ń rí láwọn òyìnbó pa àwọn èèyàn mọ̀ pé àwọn bàbá wa ni. mo sì tún wà dísè bẹ́ẹ̀ làwọn tán fi jẹun bàbá bá àwọn àwọn òsì ẹ̀ wọn náà báwọn bàbá wa ṣe tó láyé ìjọ àwọn tó sì lò ń jọ sí wàdí sí wọn náà ṣe tó ọwọ́ méjì wọn fi kó bọ báwọn bàbá wa ṣe tó nù láyé ìjọ. ó tó káwọn yẹn ó tó káwọn náà nǹkan káwọn mi náà débẹ̀ kan lọ gan ni tá à ń sọ yìí. ó ní ah. lágbà lọ́ngbà tá a bá fi fídíò rẹ̀ hàn gbogbo ayé hmm. àmọ́ náà wà á mọ̀ bílẹ̀ ògèdè ń gbèsè rí àtàwọn nǹkan ìṣúra rẹ̀ hmm. àti ìfọ̀rọ̀wérọ̀ wákàtí kan àtìṣẹ́jú márùn-ún gbáko ni mo fi bá ọba ńlá ilẹ̀ Ìjẹ̀ṣà ni mo fi bá wọn fi ọ̀rọ̀ wérọ̀ mo sì wá dúpẹ́ ò mo dúpẹ́ lọ́wọ́ olóyè àgbà dr oyèkànmí ògèdèǹgbé ọba ńlá ilẹ̀ ìjẹ̀ṣà bàbá gbà wá lálejò wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ wọ́n túra ká sí wa wọ́n mú wa rìn ah, ah. ọmọ tó jọ mí lójú ọmọ méjì bàbá ò tiẹ̀ tó wá sọ pé káwọn èèyàn máa mú wa kiri fúnra bàbá ni wọ́n wá mú wa rin ah, gbogbo ibi tá a rìn ah, fún nǹkan bíi wákàtí méjì tá a lò nílé Ògìdìngbé ah, lánàá àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ bàbá wa o àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ Oyèkànmí Dr. Oyèkànmí Ògìdìngbé ọba ńlá ilẹ̀ Ìjẹ̀ṣà àdúpẹ́ o ẹ̀ túbọ̀ pẹ́ fún wa bẹ́ẹ̀ sì ṣe ń fẹ́ kí ilé Ògìdìngbé ó rí bí ilẹ̀ Ìjẹ̀ṣà ó rí Ọlọ́run jò lè rí bẹ́ẹ̀ dáadáa jù bẹ́ẹ̀ lọ lójú yín torí ọjọ́ mi lójú púpọ̀ ọjọ́ mi. àwọn èèyàn wò tún láǹfààní àti rí fọ́tò ìṣúra ògèdègbé gan. gbogbo ẹ̀ láti fi síbẹ̀ ojúlówó rẹ̀ láti fi síbẹ̀ gbogbo nǹkan ìṣúra ẹ̀ láti fi sórí Facebook orí Instagram ni gbogbo ẹ̀ láti kó sí. ẹ lọ wo bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀. ọmọ méjì àwa débi iṣẹ́. Hmm ṣé o gbàgbé pé ìtàn ògèdèǹgbé agbógungbòrò àdìkàkà lójú ogun ọba ńlá ilẹ̀ ìjẹ̀ṣà ńlá bẹ̀rẹ̀ ńlá bẹ̀rẹ̀ apá kèlò láti bá dé ọmọ méjì. àti sapá kẹta báyìí. àti sapá kẹta òkú àìgbàgbé òkú àìgbàgbé. ó jẹ́ ẹjẹ́ ń gbẹ̀yìn mi rẹ̀ lẹ̀ ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ẹ̀ńlẹ̀ ń bẹ̀ ń ọláṣẹ́wọ́ ọmọ agbódòkoro nímòye díẹ̀díẹ̀ ń lobì báwọn ọ̀rọ̀ lókìtì ẹ̀kọ́ ògèègè laṣọ òde ìgbàjọ ẹlọgọdọ ti ẹni láṣọ òde ìjẹ̀ṣà èmi kò mọ bí tí àbẹ̀ní ti rẹ́gbà ràn wọ́n gbogbogbò èyíkéyìí tí ẹ bá rí lọ́jà ní fún mi. ó dá o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìtàn Yorùbá ìtàn ògèdèǹgbé agbóngbògbòrò òrìṣàrà yìí bí ògúndàmọ́lá ńlá bẹ̀rẹ̀ tó ṣe pé apá kèlò apá kẹta labadé ìtàn fani wípé o ní ọjọ́ ajé ọjọ́ Monday mo wà ní ìlú Ìlọrin mo sì wà ní Ìlọrin di ọjọ́ uh, ìṣẹ́gun Tuesday nígbà dé ní ọwọ́ àṣálẹ́ nígbà tó di ìdájí àná atúgbéra o atúforí lé ìlú Iléṣà èmi àti ọmọ méjì nígbà dé padà ní àná a rí wípé hmm, yóò ti rẹra púpọ̀ láti wá ní ká sún apá kẹrin di òní ká tó mọ bá ètò gidi gbé agbógun gbòòrò lọ apá kẹta la ti bá dé ẹ foríjì mi ọ̀tẹ̀ ló sọ ìdínù ogun ló sọ ìdínù ogun ló balẹ̀ alára jẹ́ tógun ọ̀bá balẹ̀ alára jẹ́ èmi ni bàbá yín fẹ́ wá relé bẹ̀rẹ̀ rí nǹkan ni ìyìn bàbá yín fẹ́ wá délé bẹ̀rẹ̀ ẹ̀ ǹlẹ́. mo ṣàlàyé fún wa nínú apá kẹta yìí pé àǹfààní ńlá tí ilé ṣàmúlò tí wọ́n fi gbógun ti àwọn ìlú àmọ́nà ìbàdàn ò wípé o hmm, ìbàdàn ń bẹ ní ojú ogun tí ìbà olúyọ̀lé rán wọn lọ ní ilẹ̀ igbó ọ̀rà láyé ìgbà tí wọ́n kò ní igbó ọ̀rà tí wọ́n di pé wọ́n tó padà dé wọ́n lọ ogun míì ogun míì tí wọ́n lọ iná ẹ̀wá ni èyí tó ṣe yí pé ó mú nígbà táwọn ìbàdàn wọ́n fi padà dé ibà olóyọ̀lé ti jáde láyé bẹ́ẹ̀ sì ni balógun ńlá ilẹ̀ ìbàdàn tó fa akọyọ ní ogun òṣogbo ọ̀dẹ́rìnlọ òun náà ti jáde láyé pẹ̀lú eléyìí fún iléṣà láǹfààní pé nígbà ibà olóyọ̀lé tó lágbára àti balógun ọ̀dẹ́rìnlọ ti jáde láyé o ó wá kí àwọn gbé ogun ti ọ̀pọ̀lọpọ̀ ìlú agbègbè àwọn aya mi pè mí kí n wéwé kan ìjòkùn ó ní kí n wéwé kan ìdùn mo ti dára tó sọ́njò. ṣé àgbà pípẹ́ nínú àwọn ọgbà kẹta mo sọ fún ẹ pé baálẹ̀ ọpẹ́ àgbẹ̀ lọ ọwọ́ abọ́ sórí orí oyè sílé olúgbòde gẹ́gẹ́ bíi baálẹ̀ ilẹ̀ ìbàdàn òun lọ́wọ́ fi ìbíkúlé jẹ balógun ilẹ̀ ìbàdàn tó sì fi ògúnmọ́lá alárùmọ̀kú tó fi jẹ ọ̀tún balógun sí àgbàgbé tá a bá ti gbàgbé ara kan tá a mẹ́nu bà ní apá kẹta nu àwọn tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹja máa bá wa share rẹ̀ fáwọn èèyàn káàkiri àgbáyé mo kí ọ o prince ọmọ ọmọ jọ́sẹ̀ àwọn náà darapọ̀ mọ́ àti táwà èké àkàndé táwà é àkàndé àwọn náà ti darapọ̀ mọ́ wa nílé bàbá ẹ̀yìn ìgbín kò lọ́rùn rárá kí ni wọ́n fún wọn lẹ̀ ó ṣèwá gbàgbé pé baálé sílé orí lùgbòde ọ̀ràn balógun ìbíkúlẹ̀ àtògùn ìbàdàn lọ sí ogun ìjẹ̀bú ẹrẹ̀ ní orílẹ̀ ìjẹ̀ṣà tó ṣe pé wọ́n sì ja ogun yìí ogun yìí tí wọ́n ja o fún odidi ọdún mẹ́rin àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìbàdàn ṣẹ́ ogun wọ́n sì kó ogun wọn padà lẹ́yìn ìgbà tí olúùlú ilé ìjẹ̀ṣà iléṣà tó tẹríba wípé àwọn ò ní í ṣèyọnu mọ́ wọn ò gbógun wọ Iléṣà wọn ò gbógun wọ Iléṣà nígbà tí mò ń sọ yìí Iléṣà wọn gba ẹ̀bẹ̀ wọn sì gba ìpè pé ọba ńlá ni ọwọ́ Iléṣà o kò yẹ kí ọwọ́ bá wọn sọ̀rọ̀ káwọn ọmọ gbọ́ ogun bàdá padà sílé wọ́n sì ń bá ètò wọn lọ. gẹ́gẹ́ bí ìwádìí tí mo wá ṣe o hmm, ẹ wá já wá padà sí apá kẹrin lónìí ìwà fẹ́ ká fara balẹ̀ ká wá wo iṣẹ́ ńlá àti iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ńlá tí mo ṣe nípa ìtàn àmọ́ kí n tó tẹ̀síwájú ẹ̀jẹ̀ sáré dọ́dọ̀ ìyá wa Ajaratu Adébísí ọlọ́sùn nílùú Ìlọrin kí n tó bẹ̀rẹ̀ apá kẹrin ètò gidigbẹ́ tí ó bá gbọ́ apá kẹrin yóò dùn púpọ̀ ẹni tí ó gbọ́ apá kẹrin yóò dùn gan ni. ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajaratu Adébísí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 máa ṣèwòsàn bí wọn náà bá fura pé tí ń ṣẹlẹ̀ sí ọ ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá ọ̀ṣun ajaratu adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣeun ẹni rí olúfadé fọláṣadé ajaratu adébísí ní nọ́mbà three thirty alimi road ọlọ́jà ìlọrin nípínlẹ̀ kwara ẹ sì lè pe olúfadé fọláṣadé ajaratu adébísí sórí zero eight one two seven one five two three one nine zero eight one two seven one five two three one nine Ajara ajaratu adébísí àlàkúnfúnbo nítòsùn. tó bó ṣe nínú alẹ́ kàn sí ajaratu adébísí nílùú ìlọrin ní nàmbà three three zero three thirty alimi road ọlọ́jẹ̀ nílùú ìlọrin ibẹ̀ ni iléeṣẹ́ wọn wà a sì lè pẹ̀lú sórí òǹkà wọn plus two three four eight one two seven one five two three one nine ilé àfikà sí ajaratu adébísí nílùú ìlọrin òtúndé sáré wo àwọn tó ti darapọ̀ mọ́ wa ká sáré lù wọ́n lọ́gbẹ̀ẹ́nu bákan náà fásẹ̀yà ayọ̀bámi àwọn náà ti darapọ̀ mọ́ wa bomi ọláọ̀pá àwọn náà ti darapọ̀ mọ́ wa àwọn tó bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ̀já máa bá wa ṣí ẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. tó ẹ wá kó àbọ̀ sí apá kẹrin ìtàn ògèdèǹgbé agbógungbòrò ọmọ méjì ó rí wípé ìbàdàn ti padà sílé ṣùgbọ́n orílẹ̀-èdè ìjẹ̀ṣà ó jẹ́ orílẹ̀-èdè ńlá ìbàdàn gbógun wọ̀ wọ ọ̀nà ara wọ àwọn arámọkọ ni ìbàdàn gbógun lọ sọ́nà ẹ̀bẹ̀ wọn padà ṣùgbọ́n orílẹ̀-èdè ńlá kèé rọrùn kálí ká fẹ́ mú orílẹ̀-èdè ńlá sábẹ́ pẹ̀lú wọ́n jagun ni wọn ò rí ilé ṣàgbà wọ́n gba àwọn ìlú abẹ́ Iléṣà ní àwọn ìlú ilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n gbà káwa náà wá mọ ibi tọ́rọ̀ ti wá bẹ̀rẹ̀ o ṣé àgbàgbé pé kankan náà mo fẹ́ ká dì sọ́wọ́ ká wá wò pé ṣé lóòótọ́ ni gẹ́gẹ́ bíi tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ nípa ògèdèǹgbé ṣé àgbàgbé pé mo ní ògèdèǹgbé ti wà níbàdàn o ó ti wà níbàdàn nígbà tó rí pé àwọn ìbàdàn lọ jagun báyìí àwọn àgbáwájú yé wa pé kò sí tó mọ́gèdèǹgbé lọ ìbàdàn ni pé olóyè ńlá kan bẹ ní ilẹ̀ ìjẹ̀ṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń dìtẹ̀ rẹ̀ wọ́n ń jowú rẹ̀ ṣùgbọ́n ó ní òye ó sì ní ojú inú olóyè ọ̀dọ́ọ̀lé là ń pè é. olóyè ọ̀dọ́ọ̀lé. Mm, àgbà oyè ni ó lágbára dáadáa òun rí ó ní ìrírí púpọ̀ nínú ogun ó wá kọ gbogbo àwọn tí wọ́n hùwà páàlẹ́ ilé apá àwọn ọ̀rọ̀ fi wá pé méjì lọ́wọ́ àwọn àgbàlagbà pé n tó mú ògèdè gbé débàdàn ó rí pé mo jọ yọ pé ó nífẹ̀ẹ́ ogun sọmọ pé ó ti lọ́nu túbú kan rí wọ́n wá ní nírọ̀ pé àwọn alágbára máa ń ní àwọn ìyàwó púpọ̀ nínú àwọn ìyàwó rẹ̀ ògèdèǹgbé bá yàn kan lálẹ́ ògèdèǹgbé wa kan náà tó ní o ẹ bá yàn lálẹ́ nígbà tí yàn lálẹ́ wọ́n bá àṣírí bá tú nígbà àṣírí tú wọ́n wá mú un lọ sí àárín ọjà apá kan níbi tí wọ́n di ògèdèǹgbé mọ́jọ́ náà lọ́hùn ibẹ̀ náà ni ọ̀wọ́n ògèdèǹgbé tí àwọn british ṣe fún ní nǹkan bíi 1934 1934 sí 1936 ibẹ̀ níbẹ̀ wọ́n di ògèdèǹgbé mọ́ nígbà wọ́n wá di ògèdèǹgbé mọ́ bẹ́ẹ̀ wọ́n wá eh, wọ́n wá bẹ iṣu ọ̀pẹ́ eh, ìjẹ̀ṣà yíyan ló ń jẹ ìjẹ̀ṣà iṣu tútù àyìntẹ́ bá ti bẹ kù wọ́n wá bẹ fún pé kọ́ máa jẹ́ pé ẹran ni ìwé ẹranko ló wù. epo sùn bàbá. wọ́n wá dì mọ́ bẹ́ẹ̀ láàrin ìjà tó bá ti wá dalẹ̀ arábìnrin tí ó yàn lálẹ́ yìí náà ni ó tún wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ní ọ̀lọ́ gbóúnjẹ fún un. nínú àwọn ọmọ ogun ẹ̀yin bàbá àǹsí ni Ògèdèngbé jẹ́ ń gbà. Hmm, kì í sọ ọmọ ogun ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ara mọ̀ pẹ́ rẹ̀ ọmọ ogun lò náà lù. pẹ́ rẹ̀ ni. nígbà oní òwà máa gbóúnjẹ fún Ògèdèngbé. ó wá tó yan ìkànnà àwọn ìyàwó bàbá ńlá ní tó bàbá níyàwó tó pọ̀. Ah, hmm. àwọn alágbára hmm. mọ màmá níyàwó tí ó tó bí igba. igba. èmi ìdáyàwó rẹ̀ gan mọ̀ yàtọ̀ sọmọ nígbà bá pé wọ́n wá àbábọ̀ ọmọ yìí mọ̀ ní mí níbi tẹ́ lè pọ̀ dé torí pé àwọn míì nú àwọn ìyàwó wọn àwọn ọmọ wọn a tún mọ jù lọ yálà ọmọ wọn lọ́kùnrin àbọ̀mọ wọn lóbìnrin nígbà wá rí báwọn arábìnrin náà lọ́wọ́ ṣe atọ́nà bí ògèdèǹgbé ṣe wọ́n ṣe tú ògèdèǹgbé tó fi ta àtàrí sí ìbàdàn apá kan ní ọba ògèdèǹgbé wọ́n jọ sá lọ ìbàdàn tó ti mọ̀ pé ògèdèǹgbé ti wá lọ darapọ̀ mọ́ ogun ìbàdàn ṣùgbọ́n ògèdèǹgbé nìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ogun ló bá bàdàn lọ tó pé wọ́n dá ọmọ ìjọ fóun náà torí pé wọ́n pọ̀ kì í ṣe pé wọ́n mú ọmọ sọ wọn ò mú ògèdè gbé lẹ́rú lọ sí ìbàdàn kì í ṣe pé wọ́n mú lẹ́rú lọ ìbàdàn wọn ò mú ní ẹrú ọ̀bá ń ta àwọn náà jálè lọlẹ̀ díẹ̀ jálè lọlẹ̀ díẹ̀ bí mo ṣe sọ wọn ò mú lẹ́rú rárá rárá yàtọ̀ sí àwọn míì tí àwọn tí wọn ò bá mọ ìtàn ìfẹ́ ogun ìfẹ́ ogun ilóní lóní tó fi lọ sí tó fi lọ ìbàdàn kì í ṣe pé àwọn mú ní ẹrú ibẹ̀ ló ti wá mọ ètò ogun àwa tó máa wá kó àwọn èèyàn lọ ilẹ̀ ìjẹ̀ṣà wọ́n mọ wọ́n pọ̀ báwọn yóò sì kákọ́ wọn wọ́n máa pàdé àti àlùdé ilẹ̀ ìjẹ̀ṣà wọ́n máa ní àwọn àwọn abọ́ra tó ní tó ojúlùmọ̀ tó mọ ilẹ̀ ìjẹ̀ṣà wọ́n wá ń kó àwọn èèyàn ta lójèdè ìgbé tí wọ́n dá pápẹ́ yọ̀wá gbalẹ̀ ìjẹ̀ṣà là hmm. ní káwọn èèyàn táwọn o. àwọn ọmọ ìlú rẹ náà wà. Ah, ah, sórí ọmọ méjì ah, ìtàn burú hmm. Hmm, ìtàn burú.

ilẹ̀ ìjẹ̀ṣà tí wọ́n wà nígbà ọ̀yá o àwọn olóyè àtakọni ilẹ̀ ìjẹ̀ṣà bá pe ìpàdé yìí pé tó àwọn fẹ́ lọ ogun o lásìkò tí ìbàdàn ń dábẹ́ ẹ̀dùn tí ń rọ̀ bí èwe lógun ẹ̀rẹ̀ ìlú kan ń bẹ à ń pè ní ìgbàjọ ẹgbẹ́ ìkírun lọ ẹgbẹ́ ìlú ìkírun lọ́wọ́ ìtàn ìgbàjọ gan náà ń bọ̀ á sì dé ìgbàjọ ìlú ìgbàjọ tí mo wá ń sọ yìí ilẹ̀ ìjẹ̀ṣà ni àmọ́ tá a fi pè ní ìgbàjọ ni pé irú ògìrì wa àwọn ẹ̀yà afẹ́ ń bẹ́ńbẹ́ ẹ̀yà ọ̀yọ́ ń bẹ́ńbẹ́ ẹ̀yà òwú ń bẹ́ńbẹ́ ìjẹ̀bú ń bẹ́ńbẹ́ gbogbo àkàsọ pé àwọn akọni àtàwọn oníṣòwò wọn dára wọn jọ bẹ́ẹ̀ wọ́n wá rí i pé ọ̀yọ́ lọ́pọ̀ jù wọ́n wá ń ṣe àtìlẹ́yìn fún Ìbàdàn láti lè jẹ́ kí àlà wọn ṣẹ lọ́jọ́ iwájú kí Ìbàdàn yé wọnú ilẹ̀ wọn àfi táwọn bá mú ìgbàjọ yìí táwọn bá mú kúrò lójú ọ̀nà nígbà wọ́n pe ìpàdé sọ́dọ̀ ọwá òbòkun olóyè mo kí ọ káàbọ̀ olóyè ọláwálé ọlálérè mo kí ọ kú àbọ̀ nígbà wọ́n wá pe ìpàdé olóyè ọ̀dọ́ lẹ́nìkan lọ takò pẹ̀lú ìmọ̀ àti ìrírí tó rí tó ní gbogbo àwọn yòókù wọn ní rárá o àwọn ọba Ìbàdàn jà ni mo rò pọ̀ ń gbọ́ mi ọmọ méjì àwọn ọba Ìbàdàn jà ni. ẹ ti pè lólóye bàbá ẹ lólóye gan. Mm. ọba ní ọdọ àwọn tẹ́bá lẹ́ẹ̀bá bàdẹ̀já o èmi olóyè o ọ̀dọ̀ ọlé o èmi ò faramọ́ o. àwọn olóyè ò gbọ́ wọ́n pinnu wípé àwọn gbógun lọ ìgbàjọ sọ̀gbẹ́ báyìí ti bá ìgbàjọ jà ó ti bá ìbàdàn jà báyìí ni wọ́n ṣe kóra wọn o tí wọ́n wòye pé kò sí tó yẹ o àfi káwọn ọjà ogun <laughs> tàwa ni ó légun mm nígbà ọ̀dọ́lé tó ń jẹ́ pé akọni ńlá ilẹ̀ ìjẹ̀ṣà tó lóun ò légun wọn tàlàáwò tí ó lógun o ọmọ méjì. thank <laughs> you àkóso ogun àti àṣẹ ogun ọbọ̀sọwọ́ lóró ilé àkóso ogun bọ́ sí kẹwàásò nìkan ló kíràn òun náà ń bẹ ọjà akọni pàtàkì nílẹ̀ ìjẹ̀ṣà lẹ́jọ̀ka òun náà ń bẹ nínú àwọn akọni ńgbà náà. ìgbà tí ìrìn tí lóhùn lè wọ́n ẹ tó ti lóhùn ọ̀wà bẹ́ẹ̀ ni bá ń lógun ìbàdàn bẹ́ẹ̀ tó ti lóhùn kán mọ̀ gbógun wọ̀ ìbàdàn. ìsìnkí òun náà ń bẹ nínú wọn lọ́jọ́ àwọn akọni tó gbé ọgbàjúmọ̀ ń gbà ní àwọn akọni míì náà pọ̀ o báyìí ni wọ́n ṣe gbé ogun o pẹ̀lú ìgboyà tí wọ́n gbógun lọ sí ìgbàjọ sọ̀gbọ́n sọ̀gbọ́n pé gbàjọ pé àwọn akọni náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n dúró tì wọ́n báyìí ni ìjà ṣe bẹ̀rẹ̀ àmọ́ ńgbà tí agbára ìgbàjọ ò gbé ogun ìjẹ̀ṣà mọ́ wọ́n ránṣẹ́ lọ síbàdàn nígbà wọ́n wà á dé ìbàdàn ta ní bẹ ní olórí ìbàdàn gbà lọ́mọ méjì. ọ̀gùnmọ́lá. ọ̀kàrẹ̀ ògúnmọ́lá ti wá di Basọ̀rún ilẹ̀ Ìbàdàn sọ pé baálé Òyèsílẹ̀ Olúgbòde ti lọ Ìbíkúnlé Balógun ti lọ òun lo ogun wọ́n darí dé ọjọ́ kọkànlá tó dé ìlọ darí kò bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ọwọ́ àdìpẹ́ àṣẹ ìlú bọ́ sọ́wọ́ ògúnmọ́lá kàkà kóńgó mọ́ lọ́wọ́ àfi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wálé òye Kakanfò kéré sóhun kò sóyè méjì tó wò ju oyè Basọ̀run Ọ̀yọ́ lọ ìlàláàfin adélùfín fún ògúnmọ́lá ní Basọ̀run gbé ńlá ń bẹ láyé ńgbà náà o Basọ̀run Ọ̀yọ́ ó sì pàṣẹ pé gbogbo nǹkan tí Gbénlá fi ń ṣe ìṣúra Basọ̀run ni kí wọ́n gbà wá fún ìpójúlówó Basọ̀run lò wọ́n ṣe Basọ̀run dígẹrẹwu. tàwa ni balógun Ògúnmọ́lá ilé ní baba ńlá baba mi nì akéré mo kí ọ Alhaji Masud Gbọ́lágadé akéré mọ́gàjì akéré láti ìtàbẹ́yẹ tó fi dé ilé arúná ní fìdítì balógun bẹ́ẹ̀ yóò kú akéré òní balógun fún Ògúnmọ́lá. Hmm nígbà oṣù wa dé láti ìgbàjọ ògúnmọ́lá wa pe ọ̀ṣun tó kí kí mo pè é. ọ̀ṣun tó kí. òní mọ́yẹ̀ ìbàdàn gbà náà. bàbá ṣé ẹ bá ti jẹ balógun kò lè rámẹ ẹ tó bá ti jẹ olórí gbà kò lè lógun mọ́ ti àbí gẹ́gẹ́ bí ògúnmọ́lò sí lógun tí òjò tí òjò tí òjò. ọ̀kàrẹ̀ ògúnmọ́lá lè lo ògúnmọ́lá bá a mú gègé o ògúnmọ́lá lè lo ogun Basọ̀run lọ́jẹ Basọ̀run máa ń lo ogun baálẹ̀ ni ò lè lo ogun baálẹ̀ Ìbàdàn kankan lo ogun torí mo sọ nígbà bá lọ wògbà mo sọ tààrẹ Kúrúnmí Ìjàyè wọ́n ṣe òfin pé láti ìgbà ayé Aláàfin Àtìbà kọ́ba àtàwọn baálẹ̀ ọmọ lo ogun kí wọ́n máa mójútó àtòlú àwọn Basọ̀run àti àwọn balógun ìlú ni kí wọ́n máa lo ogun àwọn tá a mọ̀ pé balógun ni kí wọ́n máa lo ogun Ààrẹ Ọ̀nà Kakanfò bí wọ́n bá jẹ́ sí oúnjẹ olórí ẹ̀ṣọ́ aláàfin ọ̀yọ́ tóun náà lé lógún mo kí ọ o ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò lẹ́yìn òbá bàbá yìí tiẹ̀ ṣe tó wú mi lórí ààrẹ ọ̀nà kakanfò sọ̀rọ̀ akin ìgbà táwọn èèyàn ń pè mí OPC ààrẹ ọ̀nà kakanfò àwọn tí wọ́n ń da wàhálà mú tí wọ́n ń já àwọn èèyàn gbé àwọn kinní kan mo ní kò rí bẹ́ẹ̀ ṣe ń rò ó tí gómìnà àwọn gómìnà ọba sọ fún ààrẹ ọ̀nà kakanfò wípé tó ẹ kó àwọn ẹ̀ṣọ́ yín jáde ó tá ń pè ní OPC torí ẹ̀ṣọ́ wa là ń pè ní OPC àfẹ̀yìnbó pè ní ẹ̀ṣọ́ ilẹ̀ Yorùbá ní OPC pé ẹ káwọn ẹ̀ṣọ́ yín jáde tó nígbà tí ààrẹ ọ̀nà kákàǹfò Gani Adam ti di ààrẹ ọ̀nà kákàǹfò ẹ̀ṣọ́ ní gbogbo ẹ̀ tí máa bẹ lẹ́yìn rẹ̀ gbogbo lóyìn ẹ̀wọ̀n pátá ẹ̀ṣọ́ ni wọ́n kọ́ lọ dì í mú. tí ààrẹ ọ̀nà kákàǹfò Gani Adam bá wá kó àwọn ẹ̀ṣọ́ jáde tó ń ṣe OPC tó bá bẹ̀rẹ̀ sí ní kó wọn ìsìnwó ni wọ́n ń dà lúrú àmọ́ tí gómìnà bá fún wọn tó bá fún Gani Adam ní lẹ́tà ààrẹ ọ̀nà kákàǹfò bàbá ìhàn ẹ wá ó rí i pé nígbà ayé ààrẹ Jonathan nígbà wọ́n fọ́ ọ̀pẹ epo wọ́n pe ààrẹ ọ̀nà kakanfò Gani Adams bẹ́ẹ̀ tí ì di ààrẹ ọ̀nà kakanfò ńgbà náà wọ́n gbéṣẹ́ fún wọn ìjọba ló pè wọ́n èmi pé ẹ mọ àwọn tẹ́ ẹ̀ di ẹ̀bí ru àwọn tẹ́ ẹ̀yìn tẹ́ ẹ̀ di ẹ̀bí ru ààrẹ ọ̀nà kakanfò ààrẹ kọ́ gómìnà ló ní ìlú ó ní olórí aláàbò security kọ́lẹ̀ ń pè wọ́n sì ń gba security fòtì ó ní àwọn ní gbogbo lẹ́tà tẹ́ ẹ bá kọ sí ààrẹ ọ̀nà kakanfò Gani Adams pé wọ́n mọ̀ ti ń pa wá lẹ̀ Yorùbá gbogbo ọ̀nà ilẹ̀ Yorùbá ti di kíní ẹja rí àmọ́ ń tàwọn ọ̀ wá ṣe léyìí bàbá mi ààrẹ ọ̀nà kakanfò Gani Adams wá fìgboyà IG náà wá mọ̀ pé kánnakánná ń nàmẹ́ ẹ̀ka ìjà ń bọ̀ ìjà èdè báyìí ló ṣe gbé oníṣẹ́ dìde pé kí wọ́n lọ bá bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe ìpàdé mo kí ọ Babátúndé ọmọ ọ̀run ajẹlẹ̀ nílùú UK àwọn náà ti darapọ̀ mọ́ wa ọlá ìtàn Ajíbáre àwọn náà ti darapọ̀ mọ́ wa wọ́n lọ bá wọn ṣe ìpàdé torí bàbá ní pé gbogbo wọn kí wọ́n kúrò nílẹ̀ wọn ò wá bá wọn Fúlàní tí wọ́n ń da màálù wọn jẹ́ẹ́jẹ́ wí o kì í ṣe fúlàní darandaran ń bẹ dánàdánà ń bẹ àwọn tí wọ́n ń da màálù ń bẹ tó ṣe pé kìí sáwọn ṣùgbọ́n kí wọ́n mọ́ gbàbọ̀dé ẹni bùrùbá rẹ̀ ti yé inú mo fi kí ọ mo kí ọ bàbá mi àárẹ̀ ọ̀nà kákàǹfò ilẹ̀ yorùbá lásìkò tó ń jẹ́ àárẹ̀ ọ̀nà kákàǹfò ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ yorùbá ò ní dàrú ọ̀pẹ́ lórí oyè o ọ̀pẹ́ lórí oyè ọ̀pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo bó sì sí fẹ́ kílẹ̀ Yorùbá ó ní lọ́síwájú lẹ̀ Yorùbá ó ní lọ́síwájú ọ̀gbàgbà ni ó ọ̀gbàgbà ni ó ti ń gbalẹ̀ Yorùbá má wo tẹlẹ́gàn ọ̀ má wo tàwọn alábòsí o Ìbà Gani Adams má dákẹ́ lórí ọ̀rọ̀ lẹ̀ Yorùbá o tọ́lá láàfẹ́ ọ̀yọ́ ti ní ká da gbogbo ẹ̀ pọ̀ ìdínú tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀kàrẹ̀ lóògùn ọ̀fẹ́ o ọ̀wá rí i níbi tá a bá bá ìtẹ̀dé bá sọ̀run Ògúnmọ́lá Ìbàdàn ọwọ́ á gbé Ọ̀ṣun Tóókì tí ń ṣe mọ́yẹ̀ àti àwọn olórí ogun olóyè ogun pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó gbé wọn tí èsì àwọn àgbà ogun kí wọ́n kọrí sí gbàjọ nígbà wọ́n dé gbàjọ èyí tẹ́ ń rò kọ́ wọn bá Iléṣà dúró tì wọ́n wọ́n fogun yí gbàjọ ká <laughs> nígbà wàá rí báyìí ó wá ránṣẹ́ lọ sí Ìbàdàn padà gbẹtọ mọ kí ọ o bàbá mi Báṣọ̀run lẹ Yorùbá intaru kọlá bá nílé Ìjẹ̀ṣà o bàbá o ẹ pàṣẹ fún Balógun Akéré o kó wá gba àkóso ogun hmm. nínú àṣà nílẹ̀ Yorùbá tí àwọn ọmọ ogun tí wọ́n bá ránṣẹ́ pé olórí ogun èèwọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé wọn ní tó lè má mú jáde ìlú ni pé tí wọ́n bá rí i pé ogun míì ń bẹ tó fẹ́ gba ìwọ̀lú ìní nígbà tó rí báyìí Báṣọ̀run Ògúnmọ́lá pé Balógun bẹ́ẹ̀ yóò kó akéré tí ilé rẹ̀ ń bẹ ní ìta mẹ́rin Ìbàdàn di òní olónìí àti jẹ Olúbàdàn nílé akéré náà rí o àwọn tó jà tètè olúbàdàn ń bẹ àwọn kan tí wọn ò mọ̀tàn tí wọn ò mà tò wọn wá máa fẹ́ dákọ pé akéré baálẹ̀ ìbàdàn ni èyí sì sọ ń bẹ akéré ọ̀jẹ̀ baálẹ̀ orí balógun lakéré kú sí ó yẹ kó jẹ baálẹ̀ nígbà ògúnmọ́lá kú tó gbéṣẹ̀ kọ̀ wá jẹ́ olóhùn fẹ́ lo ogun àbọ̀dé ogun náà ni ọ̀bọ̀ hmm. ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú àti ntọ́fà tó fi pẹ́ dandan pé òun ó lo ogun. <laughs> ọ̀wá ni mo sọ fún ọ yìí pé ògèdèǹgbé ń bẹ nìbàdàn jẹ́ wọ́n á káàkó àwọn ẹ̀mẹ̀wò ògèdèǹgbé tẹ́jọ wà nìbàdàn ńgbà náà nínú àwọn tẹ́jọ wà nìbàdàn pẹ̀lú pẹ̀lú ògèdèǹgbé àwọn eléyìí ju ògèdèǹgbé lọ aṣíwájú wọn jẹ́ fún wọn jù lọ lọ́jọ́ orí wọn jù lọ nípò wọn jù lọ lágbára. àwọn náà sì ń bẹ ń bàdàn ẹ tó pé wọ́n pínra wọn káàkiri abẹ́ Basọ̀rọ̀ Ògúnmọ́lá Ìbíkúnlé nígbà tí ń bẹ láyé Ọ̀ṣúndínà Akéré wọ́n pínra wọn káàkiri olórí wọn gbà náà tó hàn jù ní Ọmọlé Ọmọlé Ọmọlé ń bẹnu wọn Ìjẹ̀ṣà sí ló náà Ìjẹ̀ṣà ló Ọmọlé sà ni Ọmọlé sà hmm. ayíbíowú ń bẹnu wọn ayíbíowú ó di méjì bàbá fáyìísé ń bẹ́nu wọn. fáyìísé ó di mẹ́rin bàbá. ọ̀dọ́ èdìdí ń bẹ́nu wọn. ọ̀dọ́ èdìdí ó di mẹ́rin. jege ń bẹ́nu wọn. jege ó di márùn-ún. òṣogbo ń bẹ́nu wọn. òṣogbo di mẹ́fà bàbá. kó tó wá kan ògèdèǹgbé agbógungbòrò tó sì keje. kó lọ́wọ́ akéré jù hmm. nínú wọn. àmọ́ lásìkò tá a wá ń sọ yìí àárín nǹkan bí ọdún eighteen sixty six ni. eighteen sixty six a sì la bí ògèdèǹgbé ní ọdún eighteen twenty two ògèdèǹgbé ti di ọmọ ọdún mẹ́rìnléní forty four years ní lásìkò tá à ń sọ yìí. sọ wá rí ìtọ́ wá jẹ́ àwọn ògèdèǹgbé wá gbìyẹ́ nìbàdàn wọ́n sá gbogbo wọn mẹ́sìn pọ̀ tó wọ́n sì pera wọn wọ́n sá lọ sí ìgbàjọ láti lọ darapọ̀ máwọn ẹkẹgbẹ́ wọn wọ́n ní kò sí ìkànnì torí wípé ọ̀tẹ̀ olóyè ọ̀dọ́ Ògèdèngbé sọ pé Ìbàdàn lògèdèngbé wà hmm. ó ti wá lọ darapọ̀ mọ́ àwọn jagunjagun Ògèdèngbé sì ní abẹ́ ikọ̀ ogun Ògúnmọ́lá gangan làwọn èèyàn àgbàgbà pé ó lọ wà nígbà orí báyìí sọmọ pé bàtà àwọn Ògèdèngbé ogun ti darapọ̀ mọ́ wọn ìdí wá nù tí wọ́n fi wá ránṣẹ́ wá sí Ìbàdàn yìí pé tó ẹ fi ọmọ ogun ránṣẹ́ o hmm. báyìí ni Báṣọ̀run Ògúnmọ́lá ló ṣe ránṣẹ́ pé balógun rẹ o èmi o balógun akéré pétó oníṣẹ́ ló dé o láti ìgbàjọ létí ìkírun yín pé ogun lé o ogun rorò wá gbéra o wá tamọ́ra kọ wá kọrí sí ìgbàjọ lọ́ọ́ fira hàn gẹ́gẹ́ bí àwọn aṣíwájú rẹ o so rántí wípé balógun ọdẹ́rìn lọ́ọ́ dábẹ́ ẹ̀dùn ọ̀rọ̀ bí òwe sọ̀gbàgbé balógun ìbíkúnlé olókè alágbàlá jáyàjáyà bá ba kú ẹjọ́ ìwọ balógun akéré lọ́ọ́ fakọyọ jù wọ́n lọ ìjẹ́ balógun akéré ìjẹ́ yóò fakọyọ ní ogun ìgbàjọ bí <laughs> mò ń bọ̀. nígbà tó di ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 1866 balógun akéré gbé ọ̀págun ìbàdàn jáde ń sì fi ọ̀págun ìbàdàn ń sì fi hàn wá o wọ́n gbé e lọ síbi agbègbè tá ń pè ní ọ̀rànyàn ní ìbàdàn ibẹ̀ wọ́n ti máa ń bọ ọ̀pá ọ̀rànmíyàn ìbàdàn àti ọ̀págun wọ́n bọ́ nígbà tó di ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún 1866 báyìí ni balógun akéré ló ṣe kó ogun ìbàdàn ńlá jáde fún ìgbà àkọ́kọ́ tó sì fi orí lé ọ̀nà ìgbàjọ nígbà tó dé ìgbàjọ gbogbo àwọn ìlú tí ń kàn lọ́nà bó ṣe ń wọ òṣogbo bó ṣe ń lọ gbogbo rágbìjì ní ìkírun ni bẹ́ẹ̀ nù wọ́n ń dùn nígbà wọ́n rí ogun ńlá sí balógun akérègbè wọ ìgbàjọ nígbà wọ́n dé balógun akéré ò fi àkókò ṣòfò ó jókòó ó pe ìpàdé ó kí gbogbo àwọn tó ti wà lójú ogun mo kí ọ o ọ̀sùn tó kí máa wo ìwúrí o ọ̀sùn tó kí kìí ṣe pé ò lè dá ilẹ̀ ìjẹ̀ṣà mú àmọ́ ọ̀fẹ́ kógun yìí ó ṣe ẹ̀yìn mi gẹ́gẹ́ bí àwọn bàbá mi báwa náà ṣe ṣe tá a ránṣẹ́ pé ọ̀dẹ́rìn lọ ní ogun Òṣogbo tó ẹ fọkàn balẹ̀ o pẹ̀lú ògùn ọlọ́run wòye ọ̀la á kó á ṣẹ́gun ìjẹ̀ṣà á sì lé wọn wọ Iléṣà á kó Iléṣà pẹ̀lú wọ́n wá ń ṣe ìpàdé ní ọjọ́ náà gẹ́gẹ́ wọn tó sọ pé wòye ọ̀la ó kálukú wá ń má bàá wa àwa ń pẹ nìkan ní òsì balógun àbáyọ̀mí ó jẹ́ akọni tó fakọyọ ní ogun ìjàyè òun àbáyọ̀mí wá wò pé ẹjọ́ táwọn ń rò ti pọ̀ ju ọba dìde láàrin wọn láì gbàṣẹ ọkọ̀ ní sàgọ̀gùn rẹ̀ nígbà tó sàgọ̀gùn ó pe àwọn ọmọ ogun rẹ̀ pé ojú ogun ya à bàbá balógun bẹ̀ ẹ̀ fi balógun lẹ̀ ẹ jẹ́ wọn mọ̀ ṣe ìpàdé wọn ètò bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa share rẹ̀ Sọ́táyọ̀ mo kí ọ òun náà ti darapọ̀ mọ́ wa bákan náà ni Adésínì bàbá Goodluck àwọn náà ti darapọ̀ mọ́ wa ìjà máa bá wa share rẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bákan náà o bákan náà o a ṣètò ń pè fáyé èèyàn láti ṣe alátìlẹyìn ìtàn ògèdèǹgbé a rí i pé àwọn èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ilé wọn ṣe alátìlẹyìn ìtàn ògèdèǹgbé agbógungbòrò tá à ń bá bọ̀ apá kẹrin ni àwọn náà kádìdẹ jẹ́ àkànṣe wa nígbà táwọn parí ètò yìí fi òǹkà ẹ̀rọ mi síta ojúṣe gbogbo wa ni láti dá sí ètò ìtàn yorùbá mo kí ọ káàbọ̀ Taofeek Alao ọlárẹ̀wájú akilẹ̀ mo kí ọ kú àbọ̀ ojúṣe gbogbo wa ni o kò yọ ẹnìkan kan lẹ̀ kò sì sí ní tó kéré láti ṣe fún ìtàn ilẹ̀ yorùbá nígbà tí òsì balógun àbáyọ̀mí wá rí bẹ́ẹ̀ ó kọ́ àwọn ọmọ gbé nígbà wọn bá ti rí gbéjà bẹ̀rẹ̀ wọ́n pa ẹjọ́ tí wọ́n ń ṣe àwa lójú ogun àwa ṣèpàdé lórí ìpàdé ìrégbèlè yòó kò sí tá a fẹ́ ni pé kógun wọn bẹ̀rẹ̀. ká dáná ogun yá ká. báyìí ló ṣe sẹ́ ọ̀gbọ́n sọ pé agbègbè ibi tí ìjẹ̀ṣà agbègbè òkè àti ìnilẹ̀ ìjẹ̀ṣà àti inú igbó báyìí wọ́n ṣe sẹ́ inú igbó dèédé ìgbà tí wọ́n wá ń lọ le ẹni ẹni ẹni ogun sì pa àpagbé ni ẹni tí wọ́n bò ogun kò ní mọ̀ àwọn ìjẹ̀ṣà náà ti gbọ́ wọ́n ti kẹ́fìn páwọn ìbàdàn ń bẹ́ mi tẹ́tí ń ṣe ìpàdé lágọ̀ọ́gùn wọ́n wá di gbéra páwọn ọ̀lọ́ ìyàlú ìbàdàn dèédé ìgbà náà wá ní òsì balógun àbáyọ̀mí máa wo nǹkan o lòun náà wá gbẹ̀yìn lọ sí ọkọ̀ wọn lọ gbẹ̀yìn lọ sí jẹ̀ṣà nígbà tó wọn ò dé àgọ́gun gbogbo àwọn ológun ti lọ ọwọ́ àpò àwọn olóyè ogun ìjẹ̀ṣà ní àgọ́gun àbáyọ̀mí ya lù wọ́n o ọ̀pá gbogbo wọn nípakúpa ó sì dúná sí àgbogbo àwọn ìjẹsà tó ti rí bíi ibùsọ̀ bíi mẹ́ta sí mẹ́rin wọ́n wá rí iná lágọ̀gùn wọn pé kí leléyìí àwọn ìbàdàn táwọn náà ń ṣe ìpàdé wọ́n rí iná dédé ìgbà tí wọ́n rí iná àbáyọ̀mí yìí ti sọ fún àwọn tó fi ilẹ̀ lágọ̀gùn pé tẹ́ ẹ bá ti rí iná o <laughs> ẹ lọ bá bàbá olé pàdé o balógun wa akéré ẹlẹ́mọ̀ ní wọ́n kú pàdé o wọ́n bá wa lójú ogun o a ti kó àgọ́gun ìjẹ̀ṣà o báyìí ni oníṣẹ́ dé o bàbá o ilé tẹ̀ ń wò lọ́ọ̀kan o òsínyà àbáyọ̀mí ni o tẹ́ ẹ̀ bá gbéra ní ìsìn àwọn ìjẹ̀ṣà ti ń bọ̀ àmọ́ tẹ́ bá ti rí i pé wọ́n ti juná sí àgọ́gun wọn padà o wọ́n sì pa òsì ìbàdàn àbáyọ̀mí nígbà balógun akéré gbọ́ pé òsì ni ò kú èèwọ̀ báyìí ni balógun akérèsé kó gbogbo ogun ó wá ní pé ogun níwájú ogun lẹ́yìn fún àwọn ọmọ ogun ìjẹ̀ṣà ibi tí àwọn ìjẹ̀ṣà sì pa àgọ́gun sí ní ìgbàjọ ìfibẹ̀ hàn abẹ́ òkè ni kò sì sí kankan nu wọn tó ń gbé ẹṣin wógun yìí pé ọ̀nà àbáyọ wà báyìí ni balógun akérèsé da ìbọn àti ìlú bolẹ̀ tẹ́ ń yalù wọ́n ah! Ah! ó ṣe o ó ṣe o kò sí àwọn akọni àti olóyè tó mórí bọ́ gbogbo wọn lọ bógun lọ hmm. ìwọ̀nba díẹ̀ tó sá àsálà kò dájú pé wọ́n lè yìí torí pé ẹni ọgbẹ́ bá ẹni ọfà bá ẹni ìbọn bá. báyìí ni balógun akéré o ló ṣe ṣẹ́ ogun ní ọjọ́ ìgangan ló ṣẹ́ ogun ní ọjọ́ ìgangan ni balógun akéré ṣẹ́ ogun ọwọ́ bá púpọ̀ nínú àwọn akọni ìjẹ̀ṣà <laughs> fún ìyàlẹ́nu ọwọ́ bàbá ògèdè gbé o ọwọ́ bá ògèdè gbé. Hmm, hmm táyé ọmọ méjì táyé lolú mi ọwọ́ ba Ògèdèngbé ọmọ ogun Ìbàdàn ni hmm. níwọ̀n ìgbà tó ti ń jà fún Ìbàdàn kìí ṣe ọmọ Iléṣà mọ́ ó ti dọmọ ogun ó ti dọmọ Ìbàdàn gẹ́gẹ́ bí òfin ti ń bẹ Ìbàdàn tẹ̀sí látàyè baálé òyìn sílé Olúgbòde ọwọ́ agbìyẹ ó di ọlọ̀tẹ̀ ọwọ́ àlọ́ darapọ̀ mọ́ orílẹ̀-èdè míì sọ̀rọ̀ pọ́nmọ́ ìjẹsà ni àmọ́ lọ́dọ̀ Ìbàdàn orí ọmọ orílẹ̀-èdè míì ni àwa mú irú ìdájọ́ wo ni wọ́n ṣe fún un. bàbá kò yẹ kán bẹ́rí ẹ̀. ọ̀ka lè ìdájọ́ tí wọ́n ṣe fún un wá ń bọ̀. mo kí ọ káàbọ̀ adébísí mumin abiodun mo kí ọ káàbọ̀. thank you balógun bí yóò pa kẹ́rẹ́ torí wípé oúnjẹ àjàṣẹ́ ọlọ́run sì fún òun ní ìṣẹ́gun nílá báyìí ló sì ti gbé ogun o ó kó ẹ̀sà ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 1867, sixty seven ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní 26 six one eighteen sixty seven ó kó ẹ̀sà o báyìí ló ṣe bẹ̀rẹ̀ sí ní gbé ogun tó sì gbé ogun lọ sí ọ̀nà ìlú Iléṣà pẹ̀lú ogun ńlá ogun ti ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ogójì tí gbogbo ẹ̀ sì ń mì tí ń mì lọ gbìgbìgbìgbìgbìgbìgbì lógun ńlá nígbà tí àwọn ará ẹ̀yìn Iléṣà gbọ́ ẹni orí yọ ó dilé o ìlú Iléṣà dahoro fún ìgbà àkọ́kọ́ Iléṣà dahoro ẹ̀ kálukú sá lọ nígbà tí àwọn Ìjẹ̀ṣà tí wọ́n ń bẹ ní Èkó wá gbọ́ ibi ti wá pín sí méjì ẹ tó wá ń bẹ ẹ tó jẹ́ gómìnà lẹ́kùn gbà náà ni J.H. Glove. J.H. Glove. Glove. Glove gẹ́gẹ́ bí gómìnà gbà yẹn. gómìnà gbà yẹn làwọn ìjẹ̀ṣà wá ránṣẹ́ sí àwọn ìjẹ̀ṣà èkó pé tó àwọn ìjẹ̀ṣà èkó ń gbà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ ilẹ̀ Brazil tó ti lọ ilẹ̀ Amẹ́ríkà tó ti lọ Britain tẹ́tí dé wọ́n lówó wọ́n ṣòwò ńbẹ̀ wọ́n ti kàwé wọ́n wá bá wọn ní wọ́n wá ní kó bá wọn bẹ Ògúnmọ́lá Basọ̀run wọ́n wá kó ẹ̀bùn báyìí náà ni wọ́n ránṣẹ́ sí ọ wá pé ìwọ wá ìwọ náà kó ẹ̀bùn kò ní í dá o kí orírun ilẹ̀ ìjẹ̀ṣà olúùlú wa kí wọ́n fogun fọ́ o torí pé ìta ọ̀gẹ̀dẹ̀ ìní ògúnmọ́lá fẹ́ sọ ilé sàdì wípé òun ọ̀pá gbogbo ilé sàrẹ́ wọ́n wàá fi gbogbo ilé sàgbìn ọ̀gẹ̀dẹ̀ lọ wọ́n sì mọ̀ pé Basọ̀rọ̀ Ògúnmọ́lá lè ṣe bẹ́ẹ̀. asọ̀rọ̀ sẹ́ni. Ah, Basọ̀rọ̀ Ògúnmọ́lá ah. lágbára ọmọ tó dẹ́wò lógun ìjàyè ni nínú àwọn akọni tá a lè rírú wọn mọ́ ní Basọ̀rọ̀ Ògúnmọ́lá irú ẹ̀ náà sì lògèdè ìgbẹ́ tá à ń sọ̀rọ̀ yìí. báyìí ni wọ́n ṣe ránṣẹ́ o nígbà wọ́n gba ẹ̀bẹ̀ ọwọ́ alẹ́sà ọjà wà yí pé Ìbàdàn ìwọ ni màá o ọ̀dà àgbàjẹ́lẹ̀ o mọ̀fògùn fọ wa mo kí ọ awẹ́lẹ́wà dayọ̀ ẹ ṣàjà dádúró mẹ mo sì kí ọba bá mi mo kí ọba bá mi hàn ẹ òsì ọmọlẹ ẹ òsì ọmọlẹ torí ẹ torí kíní àmì oní éjì tó fi sí mi ò kọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ wọbẹ̀ ẹ̀kọ́ wọbẹ̀ mo kí ọba bá mi o mo kí ọba bá mi mo kí ọkọ àbàwọn náà ti darapọ̀ mọ́ wa mo kí ọba bá mi. nígbà nígbà wá rí báwọn mo fún ilé sàlájẹ́lẹ̀ ọlálẹ́kàn mi ọ̀kọ́ àbọ̀ ọlálẹ́kàn mi bẹ ọ ń bẹ pẹ̀lú wa gbágbágbá òun náà ti darapọ̀ mọ́ wa nígbà wá rí bá wọn wá dé wọn lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lílọ bíbọ̀ Ìbàdàn gbé ogun wọn padà o wọn padà sílùú Ìbàdàn Balógun Akéré ó sì lu ìlú Àjàṣẹ́ ọlùwọ ìlú Ìbàdàn sọmọ pé nínú ìkógun tí wọ́n mú wọ́n mú kan tó ṣe pàtàkì ta nìkan tó ṣe pàtàkì nínú àwọn tí Ìbàdàn mú nígbèkùn gègé nù ògèdèǹgbé. ẹ ò káre ọ̀pẹ ògèdèǹgbé sọ̀rọ̀ pé ògèdèǹgbé ọmọ ìbàdàn ni ọmọ ìbàdàn ni bàbá ó wà lọ darapọ̀ mọ́ Iléṣà sọ̀rọ̀ pé lọ́dọ̀ ìbàdàn ní ti ń jọmọ ìbàdàn lọ́dọ̀ àwọn ìjẹ̀ṣà ọmọ wọn ni hmm. tí àsọtálẹ̀ ńlá ń bẹ lórí rẹ̀ tó ń gòsì sí ìmọ̀ ìwúlò rẹ̀ ni mo fi ń sọ fún wa pé àjọrìn àmórí olówó a sì jọrìn àmẹ́sẹ̀ olòṣì ìyáálé bímọ náà sáyé kọ́ àpàwájú ẹni tó bí lọ hmm. bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ògèdèngbé ṣe rí o nígbà wọn dé Ìbàdàn gbogbo wọn nígbà bá sọ̀rọ̀ rí ọwọ́ bọ̀ ilẹ̀ mọ́ ni ó bí mo ṣe ṣe fún ọ mo àwọn ọmọ ogun mi bí bíbẹ́ lórí rẹ báyìí ni wọ́n ṣe ní kí wọ́n ṣùgbọ́n nínú àwọn ọmọ ilẹ̀ ìjẹ̀ṣà kan wá ń bẹ àti akẹgbẹ́ ògèdègbè tí wọ́n jẹ́ ọmọ ìbàdàn wọ́n wá lọ bá ògbórí ẹ̀fọ̀n ògbórí ẹ̀fọ̀n ìtẹ́sí ń bọ̀ ń bẹ̀ ẹ̀ ń gbọ́nú tẹ̀ àti ògèdègbè bẹ́ẹ̀ ṣe rí nì kódà wọ́n múlẹ̀ ìjọmọ ìyá torí apá kan yẹn jọyọ̀ wá pé bàbá tó bí ògèdègbè ìyá tó bí ògèdègbè wọ́n ní kò bí ju òun nìkan lọ hmm. ògbórí ẹ̀fọ̀n náà bàbá àti àtìyá rẹ̀ wọn ò fi jalè kan lọ ìtàn ìpìlẹ̀ṣẹ̀ gbèsè ayé wọn sì jọ papọ̀ torí pé àwọn méjèèjì wọn jọ gbé wọn jù nígbà wọn kọ́ bí wọn wọ́n wá múlẹ̀ ìjọmọ ìyá pé kádàrá á ah, kádàrá yìí bàbá á ṣá àwọn ọkọ̀ àwọn mẹ́rin torí ògbórí ẹ̀fọ́ náà àpà wá di balógun ìbàdàn tó kọ́ rẹ̀ mímí gbogbo ìlú tìtìtì. ní sọ pé tá a bá yọ ọwọ́ balógun òbíkúnlé balógun tí yóò tún ṣe bí ògbórí ẹ̀fọ́ ní ilẹ̀ ìbàdàn ó dá báyìí ni wọ́n ṣe lọ bá ògbórí ẹ̀fọn gbà wá o wọ́n ti fẹ́ pa ògèdè gbé o àṣẹni tọ́lọ́hún ò sì ní pa ẹnìkan ò ní pa á nígbà wọ́n ní a pé ògbórí ẹ̀fọn ń ṣe wàhálà ògèdè gbé ti pọ̀ ju máa sọ fún un wọ́n nígbà tí ògbórí ẹ̀fọn gbọ́ wo kádàrá pé ti fẹ́ pa ògbórí ẹ wọ́n ti fẹ́ pa ògèdè ìgbé tó lásán hmm. kò jẹ́ ni wọ́n wí ọ̀rọ̀ ń délẹ̀ ó dìde ni wọ́n ń sọ̀rọ̀ lásọ̀lọ nítorí ọmọ Ògúnmọ́lá yìí pé ah! abẹ́ni lórí ògúnmọ́lá ẹ̀pá ògúnmọ́lá ìbá kó wá kọjá kó wá ní pé ẹ̀ tí ìpani olè ni wọ́n pa abẹ́ni lórí náà wọ́n ti gbé ìdà e òkè tí ògbórí ẹ̀fọ́ fi ju owó lẹ̀ pé á ti rà á ti rà bẹ́ẹ̀ wọ́n ti sáré rán yẹn sí Basọ̀run ògúnmọ́lá bàbá bẹ́ẹ̀ ni ògúnmọ́lá dé à bàbá ìkejì mi nì ọmọ ìyá mi nì àṣìṣe nì ọbẹ̀ sí ní yílẹ̀ Basọ̀run ògúnmọ́lá sì fẹ́ràn Basọ̀run Ògúnmọ́lá sì fẹ́ràn Ògbórí Ẹ̀fọ̀n púpọ̀ hmm. ní táwọn èèyàn wá ń sì wípé ní tó jẹ́ kí kí ló fi ọ̀wọ̀ wọ Ògèdèngbé ni wípé inú kan máa ń run Basọ̀run Ògúnmọ́lá pé Ògèdèngbé lọ́tọ́jú ẹ̀ kọ́ Ògbórí Ẹ̀fọ̀n lọ́gbọ̀ọ́gbẹ́ ní ìgbà tí kinní lọ sí ìwáhùn Ògúnmọ́lá níbi tó ṣe lọ pa àrá wọlé nínú ìtàn ogun ogun Ìjàyè lẹ́ẹ̀kẹta sọgbà sọ̀tà Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí tí ògúnmọ́lá wá ní lọ gba ọgbẹ́ síkùn rẹ ó ti wá di àdá àjínà ni wọ́n á mọ ìmọ̀ rán ògbórí ẹ̀fọ̀n ògèdè ìgbélọ́wọ́ á fún un ní tí ọgbẹ́ yẹn fi dí àmọ́ kò dí tán ní gbogbo tí ògbórí ẹ̀fọ̀n ló sì gbé ọgbẹ́ wọnú sàkú ni ìdíwánu olùgbàlà mi ni ti gbá kàṣàwó kan nígbà orí bẹ́ẹ̀ wọ́n fi í lẹ̀ nígbà wọn á fi ògèdè gbé ńlẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń dìtò ògèdè ń gbé púpọ̀ nìbàdàn ẹ̀ẹ́mẹ́wàá wọn ti lọ ń ba gẹ́gẹ́ bí n ta rí oní ọ̀dà wà lágbòdà ná ọlọ́tẹ̀ ní nǹkan kan gbogbo ogun tí bá lọ ní iṣẹ́ wọ́n ń dìtẹ̀ rẹ̀ tó gùn bọ́lá sàn fúnilẹ̀ nígbà tó ṣe tán ògbórí ẹ̀fọ́ pè é ògèdèǹgbé tí rẹ mélòó hmm. méjì ní kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ àfira àfira hmm. bọ́ ọ bá dúró wọn pọ̀ torí pé ifá burúkú bẹ lórí rẹ ó sì mọ̀ pé babaláwo ni ògúnmọ́lá ibi tí wọ́n wà náà tí wọ́n ti pé ba Ògúnmọ́lá pé wọ́n ń jáfa lọ nínú ilé pé Ògúnmọ́lá ọ̀ ẹ̀sẹ̀ dá ẹnìkan lẹ̀ ní ìsìn ní ìsìn ah, ọ̀daràn tó nígbà tó ní wọ́n dálẹ̀ tán ó ní wọ́n kọ ìlà fún Ògèdèngbé ẹni bàámú tẹ rí ní tọ́fà sí i ọwọ́ àdéhùn bá fi ṣùgbó kó mọ̀ bá parẹ́ sọ pé bíi tẹ́ dálẹ̀ náà wọ́n ti ta ẹ̀jẹ̀ rẹ̀ ńlẹ̀ ti kọlà fún ọbẹ̀ gidi wọ́n gbélé tẹ́ fẹ́ fà gbé hàn dáadáa sẹ́yìn ọ̀sẹ̀ bí kí wọ́n bẹ lórí lọ pé ah! ẹ̀ǹtẹ̀ dálẹ̀ ẹ̀ǹtí ọ̀ da yín lágbódà áná ni nígbà wọn bẹ̀rẹ̀ sí ní lè talawa dálẹ̀ ògèdè gbé ni Ògúnmọ́lá ní kí wọ́n sa nǹkan sí ojú ẹ̀jẹ̀ rẹ̀ ńbẹ̀ kí wọ́n sa ifá burúkú lù àmọ́ ṣé kádàrá ò gbọ́ ògèdè ń gbé mórí o Ìbàdàn ti wá mọ̀ yìí pé ewu ń bẹ lóko ló ń <laughs> ti mọ̀ yìí pé ìtì ń bẹ lórí ògèdè gbé tí àwọn ìjẹ̀ṣà ò tí ì mọ̀ tó dèdè gbé gan fúnra rẹ̀ ò tí ì mọ̀ iṣẹ́ tí a ṣẹ̀dá ní kò wọ́n wá ṣe hmm. mò ń bọ̀. Hmm. ọmọ méjì tó mo kí ìwé ẹ̀dá ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ darapọ̀ mọ́ wa ẹ má bá wa fi ṣọwọ́ káàkiri fáwọn èèyàn bákan náà o ẹ jẹ́ ká ṣe alátìlẹyìn fún ètò wa ètò ìtàn yorùbá ẹ rí mo ti ka orúkọ àwọn èèyàn tó ṣe alátìlẹyìn fún ètò yìí èyí náà darapọ̀ mọ́ wa ìfì òkèrò mi síta ẹ jẹ́ àpè mí lẹ́yìn ètò kàdàkùn ọmọ méjì níbo ló gèdè gbé ọ̀sà lọ. Ah, bàbá hmm. ìlú rẹ̀ yánù. ibo ni ìlú rẹ̀. ilé ìjẹsà. ilé sà bẹ́ẹ̀ni bàbá. nígbà tí Ògèdèngbé sá Ìlísà lọ sá lọ o wa pèsè àkíyèsí pé Ògèdèngbé àtiwọn àwọn tó kó wa ṣe é létí o wípé èyí náà lẹ lọ darapọ̀ mọ́ alógun èmi gan ọ̀gbà sí olóyè ọ̀dọ́ lé lẹ́nu <laughs> ẹ lè dúró ń bí o bẹ́ẹ̀ bá dúró ìbàdàn á sọ pé ìwọ làwọn ń lé bọ̀ ipasẹ̀ rẹ làwọn ń lé bọ̀ fìlú ìlẹ̀ o fìlú ìlẹ̀ ògèdègbè náà wà wò pé lóòótọ́ ni ìbàdàn fi rí nǹkan wé sọ pé ògúnmọ́lá pinlẹ̀ fẹ́ sọ iléṣà di ìta ọ̀gẹ̀dẹ̀ iléṣà lónìí ìta ọ̀gẹ̀dẹ̀ làbá máa pè é ọ̀dà ò bàbá o ọwá tọba làṣẹ o báyìí ni ògèdè gbèsè jáde ní ìlú lẹ́sà níbo ní lọ ibi tá a ti wá bẹ̀rẹ̀ lọ́la ni. bàbá ǹjẹ́ sóò nìkan ló jáde kúrò nílùú Ìbàdàn. o nìkan gangan ni ọ̀ràn ń bá àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jókòó ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọn ò ti pa ṣùgbọ́n ònìkan lórí kó yọ ọ̀pọ̀ àwọn kan ó ti bógun lọ ònìkan lórí kó lọ. tó o jẹ́ ń dúpẹ́ jẹ́ ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí kó nípa àwọn o sọ àwọn kéde tá a tún ní fún wa mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ àwọn wọ̀nyí àfi tó ṣe pé àwọn ni wọ́n ṣe agbátẹrù ìtàn Ògèdèngbé agbógungbòrò mo dúpẹ́ lọ́wọ́ tíjẹ òye wọlé tajudeen láti orílẹ̀-èdè India Dọ̀tun Fámákin láti orílẹ̀-èdè India mo dúpẹ́ lọ́wọ́ Bọ́lájí Egunjọbí láti orílẹ̀-èdè Amẹ́ríkà Babátúndé ọmọ òrùn ajẹlẹ̀ láti ọmọ orówùsílẹ̀ Ìbàdàn ní orílẹ̀-èdè UK ló wà Moses Ọlá Olúwatúnsì láti Toronto ìjẹ̀sà òṣèré onílẹ̀ obì kánádà làwọn wà ọláìtàn davis bábarun basọ̀run àgbà oyè ìlú ìpàpọ̀ amẹ́ríkà làwọn wà kazeem ní uk mo dúpẹ́ lọ́wọ́ tòun náà mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi pàtàkì pàtàkì láti orílẹ̀-èdè amẹ́ríkà táwọn náà ṣe alátìlẹyìn ètò yìí mo dúpẹ́ ò mo dúpẹ́ bákan náà o àwa náà a lè darapọ̀ mọ́ wa láti máa ṣe alátìlẹyìn gbogbo àwọn ìtàn tí à ń ṣe torí pé ojúṣe gbogbo wa ni kì í ṣe ojúṣe ti olùkọ́ àgbà àbí ti ọmọ méjì nìkan tẹ́ bá fẹ́ kàn sí mi lẹ́yìn ètò òǹkàrọ̀ dẹ́ẹ̀fì kàn sí mi ní zero eight zero ẹ ó sì lọ lórí whatsapp hm, plus two three four plus two three four zero eight two three six eight seven four three two tàbí plus two three four plus two three four x zero three two eight five five eight eight eight èyí náà lè kàn sí wa aṣọ bẹ́ẹ̀ ṣe máa ṣe tó gbẹ̀yìn ló lè máa ṣe agbátẹrù àwọn ìtàn tá à ń ṣe alátìlẹyìn àti onígbọ̀wọ́ àwọn ìtàn tí à ń sọ ọmọ méjì so oníbèrè kó ti pa àmọ́ tàkárí ọlámílẹ́kan ọ̀wáyé ọ̀wá bàbẹ ó wá káwọn aráalé kọ́ mọ̀ pé ọlámílẹ́kan ti dé ọmọ mọ yí dàbò báyìí mọ yí dàbò báyìí kárí ọba ń káwọn aráalé ọlámílẹ́kan. akí ogun àwọn tájọ ṣètò lónìí akí wa àjọkùgbádùn ara wa mẹsìn hmm. wọn. Eh, ọ̀pọ̀ náà mo rò pé ọgbọ́n tó gèdè gbé bá a ṣe bá a gbọ́ ah, eh, kí ni. Eh, etí mo ní ìgbè pé nígbà tí àwọn adífá pé ògèdègbé ni ó da omi ògùnmọ́lá yóò da yóò da lágbóná. ògùnmọ́lá kọ́ ìbàdàn ìbàdàn tí ń jẹ gàba ìbàdàn tí ń jẹ gàba lórí gbogbo ilẹ̀ yorùbá ńgbà náà. ẹ dà kí wọn alájà yóò gun orí ẹ̀fọn wá sí ńgbà náà. ṣé kí wọ́n fòun náà sí pé ah, ó ti wà á dá ẹ ti ṣé wọ́n sọ pé kò ní dàgbà jọ plan. ọ̀kárẹ̀ ògbórí ẹ̀fọ̀n ọ̀daràn akẹgbẹ́ rẹ̀ lógun ni akẹgbẹ́ ẹ̀ lógun ọwọ́ abasìpẹ́ ni nígbà tóun náà ò tí ì mọ̀ nígbà wọn kí pé fáwọn jáde nígbà fásì jáde òun gan fura pé èyí tí wọ́n ṣe yìí wọn ò tún ní foríjì ló fi tètè pa létí pé kọ́tà àtàdé ó ti sí láǹfààní rí ó dà wọn ẹgbẹ́ bá pé orí ńlá ló ṣe ògbórí ẹ̀fọn ògbórí ẹ̀fọn náà àpàdé balógun ńlá àbàdàn kò bá ti kú kó torí ọmọ pé ìdá wọn gbélé ń kùn tó gbé ojú ẹgbẹ́ òun kódà pẹ̀lú bó ṣe jẹba ló bó ṣe di kínní ó sì ń ràn ògèdèǹgbé lé ó sì kọ ní tí ó tún máa lò. bàbá ìdẹ́mi fẹ́ béèrè nígbà tí wọ́n fẹ́ sí ogun lọ sí ilẹ̀ Ìjẹ̀ṣà tí wọ́n ń bọ ọ̀pá ọ̀rànmíyàn ṣé ọ̀pá ọ̀rànmíyàn wọ́n sì ń bọ́ ń dì sí ní ilẹ̀ Ìbàdàn. wọn ò bọ́ mọ́ àmọ́ mo ṣe ìwádìí kan lọ́wọ́ ẹni tó mẹ́ta ẹ̀ wọ́n ti kó ọ̀pá ń jáde ibi tó wà èyí ń dé bẹ́ẹ̀ èyí fi tún hàn gbogbo ayé torí ọdún bíi méjì sí mẹ́ta sẹ́yìn mo ti lọ sílé ibẹ̀ wọ́n ti pàṣẹ tẹ̀lẹ́ngbà tí ò ti sógun mọ́ àmọ́ àfihàn gbogbo ayé ọ̀págun ìbàdàn ah, tẹ́ bá fẹ́ bọ ọ̀pá ọ̀ràn mìíràn ọ̀págun ìbàdàn jọ nǹkan burúkú mọ̀ níjọ́ bá fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ọlọ́ọ̀mọ̀ níjà irú ẹ̀ mọ́ dídí èèyàn ọ̀ máa fi bọ̀ ìkan wẹ ihu làtàn kọ fọgẹlẹ ń bẹ o ṣe ilà àbàdàn náà kọ fún ni àbákan mi ṣèkà fún. wọ́n mọ̀ wọ́n mọ̀ mọ̀ fẹ́ ṣèkà fún ni wọ́n kọ ilà ọ̀yọ́ fún un nípa ilà tíbàdàn ń kọ wọ́n tó wá gbé báàmù sí i kọba tó lè dá yàtọ̀ kọ pé ìran ìjẹ̀ṣẹ̀ fa bàbú wọ́n wá fi sí i pé àlẹ́ ìsọmọ ìjẹ̀ṣà ìsọmọ ìjẹ̀ṣà wọ́n bọ̀ pé tí ọba mọ̀ tí wọ́n pẹ́ tí ọmọ gèdègbè tí ọmọ tẹ́lẹ̀ nígbà ìtàlélẹ́yọkàn rẹ́jẹ̀ṣà ní iṣẹ́ ara wa ìbàdàn ni ọ́ ìpè ṣé torí pé àkọ́là ìlò ṣe ń ṣe bíi ìjẹ̀ṣà ìbínú tó ti wo nǹkan báwọn <laughs> tó oníyẹ̀ṣẹ́ o ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹṣẹ́ o adúpẹ́ gidi gan o pẹ̀lú ògo ọlọ́run apá karùn-ún ìtàn Ògèdèngbé agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà yóò máa tẹ̀síwájú níbi tó sá lọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas náà ni olùkọ́ àgbà bí mo ṣe sọ gbogbo aná la darapọ̀ mọ́ wa láti máa ṣe alátìlẹyìn fún ètò wa ìtàn Yorùbá